نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة للمهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وأصحابه ما أظلم الليل وأضاء النهار وأن معهم يا رب العالمين فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمين الكرام أوصيكم ونفسي أولا بتقوى الله عز وجل واعلموا أنه من طبيعة الحياة أن بعض الملمات قد يلم بالمرء حينا بعد حين وقد يبتلى ببعض الآلام وتصيبه بعض المصائب تقدر حياته وتؤلم قلبها وتعصر فؤاده وربما جلبت له الكثير من الحزن أو الهم والغم وقد تتعلق هذه الآلام بأمور مادية أو مستقبلية أو يكون متعلقا بحاضر الإنسان فإن كانت الآلاء متعلقة بأمور مادية فهي حزن وإن كان متعلقة بمستقبل فهو هم وإن كان متعلقة بمهادر الإنسان فهو غم وهذه الصلاة الحزن الهم والغم آلام تصل إلى القلب وتتعبه وتعرقه وتقدر خاطره ولا يكون وضعه مع وجودها سويا طبيعيا فهذه أمور تصيب الإنسان لأسباب وأحوال متنوعة تمر عليه في هذه الحياة والناس في طريقة علاج هذه الآلام متفاوتون تفاوتا عظيما فمنهم ما يتلبس بالشرك لوجود الحل لهذه الآلام ومنهم من يغفر بالله لأجل تخلص من هذه الهموم حتى ومن الناس ما ينتحر ويقتل نفسه ظانا أنه بالموت يتخلص من هذه الأمور والأحزان ولكن يا أيها المسلمين الكرام لا علاج ولا دواء ولا شفاء ولا سلامة من ذلك كله إلا بالعودة الصادقة إلى الله تعالى بذكره وتعظيمه وإمارة القلب توحيده والإيمان به واللجوء الصادق إليه والافتقار إليه والذل بين يديه والانتصار له سبحانه وتعالى والذكر يا إخوة الإيمان تمعنونة القلب وأنس النفوس وبه تذهب الهموم والقموم قال عز من قائل الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب فالذكر يا إخوة الإيمان هو الشفاء والدواء الذي به يزول ما بالمرء من حزن أو هم أو غم وقد جاء النبي صلى الله عليه وآله وسلم عدية وأذكار متنوعة أرشد صلى الله عليه وسلم أن يفزع إليها من أصابه قرب أو حل به هم أو نزل به غم وأن يحافظ عليها وأن يأتي بها ليزول عنه ما يجب ويذهب عنه ألمه وهمه وغمه ومن هذه الأدياء العيا والأذكار ما يلي أدعوكم الله أبا الله أبا ọwọ́ rẹ̀ ní okùn ẹ̀mí wa wà ọlọ́run bá ti ń darí ẹ̀mí bó ti wù ú ọlọ́run bá tó pé nínú àánú rẹ̀ nínú ọlá ó tún ṣẹ́ wa kù títí di àsìkò yìí ó tún ní kí àsìkò jímọ̀ tòní kó ní sojú ẹ̀mí wa ọlọ́run tún wá fún wa ní àǹfààní wípé kí a tún fi gbogbo tá à ń ṣe lẹ̀ ká máa bọ̀ wá sí mọ́ṣáláṣí láti wá ṣe ìjọsìn fún ọlọ́run ọba abẹ́lọ́ nínú àánú rẹ̀ èyí tí a fẹ́ kí ní jímọ̀ lónìí kí ọlọ́run kó gbà ní ìbádà fún wa kọ́lọ́n má ṣe ní àkímọ̀ fún wa bàtí ń dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ náà là ń yìn bẹ́ẹ̀ là sì tún tọrọ àforíjì níwájú rẹ̀ bákan náà la ètò wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run lórí gbogbo àlámọ̀rí wa pátápátá èyí tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa tàbí àlámọ̀rí ìgbésí ayé wa bákan náà ọ̀run là wọ́ ọlọ́run balẹ̀ onímúnidúró ṣinṣin lórí ojú ọ̀nà tòótọ́ tí ń sojú ọ̀nà islam alẹ́ kìtàbí wa súnà lórí kìtàbù láì àti súnà tó rasulihi sallallahu alaihi wasallam torí gbogbo ẹni tí ọlọ́run bá ní kó mọ̀nà náà ló máa jẹ́ ní tó mọ̀nà gbogbo ẹni tí ọlọ́run bá darí rẹ̀ síbi ọ̀nà mọ̀ kò kú sí gbogbo nǹkan tẹ̀yàn fẹ́ ṣe tó lè mú mọ̀nà ẹ̀yin náà wò ó gbogbo wàhálà tí anabi sọ̀sọ́ tó ṣe lórí Abu torí ká Abu kó sá bọ́ nínú ìyà kó sá mọ̀nà síbẹ̀síbẹ̀ gbàtọ́lọ̀ bọ̀ ti kádàrá Abu Talib lẹ́ni tí ó mọ̀nà ànábì gbìyànjú àmọ́ tó jáde gbẹ̀yìn lẹ́yìn ni pé òun wà ala millati Abdul Muttalib yìí lọ́fi wọn pé gbogbo ẹni tọ́lọ̀ bá darí ẹ̀ sójú ọ̀nà ọmọ kò sí ta lè ṣe àákàn gbìyànjú ni àwa dúpẹ́ kọ́lọ́ fi wá sórí ojú ọ̀nà ọmọ abẹ́lọ́ kọ́lọ́ máa yọ wá kúrò mẹ́ bọ̀ ń jẹ́rìí pé Allahu nìkan ṣọ́nà níjọsìn tọ́ sí níkọ̀ àti ní gbagba ní ti òtítọ́ àti ní ti òdodo òun nìkan náà lọ́ba tí ìjọsìn tọ́ sí bákan náà mò ń jẹ́rìí pé ọlọ́run yìí ọ̀kan ṣoṣo ni kò ní orogún bẹ́ẹ̀ kò ní alábàákẹ́gbẹ́ kò sí nǹkan tí ó ṣe é gbésẹ̀gbẹ́ rẹ̀ tí ṣe déédéé rẹ̀ bákan mò ń jẹ́rìí pé anábà Muhammad sallam ẹrú sí ọlọ́ọ̀bọ̀ ojúṣe ọlọ́run bá ní ojúṣe lọ́tọ̀ọ́lọ́run rán hakọ tẹ̀blì bó ti yẹ ká jẹ́ ó jẹ́ láì ṣe àlékún lórí ẹ̀ láì ṣe àyọkúrò bẹ́ẹ̀ bákan náà àmánà tọ́lọ́ ń gbé lọ́wọ́ ànábì pé ó sì ṣèkìlọ̀ fún wa gbogbo tó yẹ ká mọ̀ tá a fi mọ̀nà tó máa jẹ́ ẹ̀sìn lànàbì ti ṣàlàyé fún wa sọ́lọ̀ ọ̀sọ̀là kò fi kán lẹ́lẹ́ ṣàlàyé bákan náà gbogbo tí ó jẹ́ sábàbí orí ibú tá a fi ṣìnà ànábì sọ̀lọ́ ń ṣàlàyé rẹ̀ pé tẹ́ ẹ bá ti ṣe léyìí ṣìnà ni o gbogbo ìpàtà ló ṣàlàyé bákan náà ńgbà tánà máa tí ò sí kankan tó rújú ń bẹ̀ rárá òru rẹ̀ ó dàbí ọ̀sán ni gbogbo ẹ̀ ló sì mọ́lẹ̀ egun kò sí yàtọ̀ láàárín òru àti ọ̀sán lórí ìlànà táwọn Muhammad sọ tó fi wálẹ̀ sí kò sẹ́nìkan tí ó ṣẹ̀rí kúrò tí ó gborí jáde kúrò lánàá yìí àfẹn tí ò bá parẹ́ abẹ́lẹ́nu ní àánú rẹ̀ ọlọ́run dákun má ṣe wá kúrò má fi wá sínú ẹni tí ó gborí kúrò lánàá nípa Muhammad ìkọlọ́ọ̀lọ́ alọ́kọ́ wa bá nípa Muhammad arára sahaba rẹ̀ ní gbogbo ìgbà tílẹ̀ bá ti ń ṣú tílẹ̀ bá ti mọ́ àwa náà tá à ń tọ̀ rẹ̀ kan fún wọn àtàwọn àtàwọn bí wa ọlọ́mọ ayọ̀ wa kúrò nínú kẹ̀ náà ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé mò ń kìlọ̀ fún ara mi àti fún gbogbo tẹ̀ ń gbọ́ mi lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wípé ká ní ìbẹ̀rù ọlọ́run ká ọlọ́run ní gbangba àti ní kọ̀kọ̀ ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run tí kò sí kankan èyí tí ó ru ní kọ̀kọ̀ àti gbangba ká má jẹni rẹ ń gbagba ká sì má lọ jẹni ibú ń kọ̀rọ̀ bàtí ń wò wá pé ajé yẹn dáadáa ń gbangba yìí bẹ́ẹ̀ náà ni jẹ́ kíkọ̀rọ̀ wa àbí ká tún gbìyànjú kíkọ̀rọ̀ wa kó dájú gbangba wa lọ bákan náà ẹ̀yin olùgbàmọ alápọ̀nlé mo fẹ́ kọ́ lọ mọ̀ pé nínú tí Ọlọ́run kọ́ mọ́ ìgbésí ayé tá à ń ṣe ìṣẹ̀mí tá à ṣe òun ni pé ní ìgbà sí ìgbà ní àsìkò di àsìkò òun náà ní oríṣiríṣi àwọn nǹkan yóò máa yọjú sí wa gẹ́gẹ́ bí àdánwò gẹ́gẹ́ bí àmì wò gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó máa jẹ́ ẹ̀ta àtèrò fún wa gẹ́gẹ́ bí àwọn nǹkan ń gbà míì tí ó máa dọ ọkàn rú tí ó máa dẹ̀mí rú nínú tí ọlọ́run dá máa yé nìyẹn wípé a máa rí nínú ìṣẹ̀mí ayé wa ẹ̀rù pọ́nmi alápọ̀nlé nínú àwọn àjálù àbí àwọn àdánwò èyí tí yóò máa ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìgbà kan sí ìkejì inú àmà abẹ nínú tí ó máa fa ìbànújẹ́ àmọ́ nínú èyí tí ó máa fa ìrònú a sì bẹ nínú èyí tí ó máa dorí ẹni kodò ní ìgbà míì ó ṣeéṣe kó yá sí pé n tó kọlù wá nípa àwọn nǹkan kankan tó ti ṣẹlẹ̀ kọjá àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ kọjá bóyá àwọn kan tá a ti lé tọ́wọ́ ò bá àbá àwọn tá a ti ní tí ó tó padà sọnù àbí àwọn nǹkan kan tá a rò pé ó yẹ ká ní tá a padà ní ní àwọn àsìkò tó ti kọjá ìgbà míì ọ̀rọ̀ tí a ń pè ní àdánwò yìí ìrònú yìí a máa ní tó ṣe pọ̀ mọ́ ohun tó ti kọjá nígbà míì nínú tó sì máa bá wa tí ó máa dọkọ̀ wa rú tó máa bọ́kọ̀ wa jẹ́ ọ̀hún náà nípa àlámọ̀rí tó ń bọ̀ tí ò ti dé ẹ̀ mọ́sítẹ́kíbálò àlámọ̀rí fúnṣọ̀ ọjọ́ iwájú tí ò ti dé ah nígbà tí gbogbo nǹkan wá rí báyìí lásìkò ti wàyà ọlọ́run bọ́ọ̀lù àwọn tọmọ owó ṣe rí báyìí ohun e ń bọ̀ nìyẹn ìyá ṣe kí ni àwa fàbànújẹ́ àwa fọ̀rọ̀ ọlọ́run bọ́ọ̀lù á ṣe rí báyìí ah, nígbà tí gbogbo nǹkan sáà wọ́n tó ń peléke sí lójoojúmọ́ lójoojúmọ́ báyìí nígbà táwọn ọmọ ọba fi wọ skul báyìí bọ́ọ̀ ni ó ṣe rí bọ́ọ̀ ni kàn ṣe rí àdọ́jà lónìí tá a bá lánàá kọ́ la bá bọ́ọ̀ ni tá a bá lọ́la mo máa fẹ́ ṣènáwó ó máa kú bí oṣù kan síbí ní oṣù kan tó kọjá ńgbà tá a lọ ra báàgì ráìsì iye báyìí làbọ́ bá ti eye ló èlò lọ́fẹ́ máa tà ńgbà tí ìnáwó bá fi dé irú kọ̀ọ̀kan wọ̀nyí ohun tó ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú ni nígbà míì nínú tí máa ń dẹ̀mí èèyàn rú a máa jẹ́ tó ní ṣe pẹ̀lú hadiri insa àsìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ tá a lò lọ́wọ́lọ́wọ́ báyìí ń ilẹ̀ ti mọ́ látàárọ̀ títí dé àsìkò yìí ntí rìn tí máa jẹ lára nǹkan tí ọlọ́mọ ń gbé wá tí máa ń dẹ̀mí èèyàn rú ni látàárọ̀ sásìkò yìí à ń wojú ìyàwó ìyàwó wojú ọkọ à ń wojú ọmọ àmọ́ sunkún ti ń lọ́nu mọ́lẹ̀ pé kò má tí ì sí kan tá a jẹ lára ti ń débọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn ti ń dorí ọmọ ẹ̀dẹ́ nìyàn kọlu nìyẹn ní gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ náà pátápátá ọlọ́pàá pọ̀ níjà àlẹ́húsínù tọ́pẹ́ àlẹ́húsínù a máa jẹ́ tó ní ṣe pẹ̀lú tó kọjá lọ òun ló kọjá lèyàn rò tá a máa bá nínú jẹ́ èyí tí pẹ̀ ní àlẹ́hámù ìrònú òun ni ó ń bọ̀ lọ́nà tí o ti di a máa ronú pé wọ́n bá dé bọ̀ èyí tí wàá jẹ́ àlìgámù tí ń doró ẹni kọ̀dọ̀ ní ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá òun náà ni tí ọlọ́run ọmọ èdè nìyàn tó kọlu ẹ̀mí wa ì máa ń kó wàhálà àti ìdààmú ì máa ń kó ọmọ èdè nìyàn máa ń dẹ ì máa ń gbé ẹ̀mí gbóná ì sì máa ń dọ ọkàn bá ṣẹlẹ̀ sí ẹ rí i pé ìrísí rẹ̀ kò ní námà naturally ẹ̀mí ẹlòmíì níbi tí ìròyìn ò dorí ẹ̀ kodò dé bẹ́ẹ̀ bá ti rí ẹ ti mọ̀ pé ah, ìkankan ń ṣe lágbájá bẹ́ẹ̀ bá ti rí ṣé ò sí kò tí sọ̀rọ̀ àmójú rẹ̀ tẹ́tí rí ara rẹ̀ tẹ́tí rí sí rẹ̀ ìdúró rẹ̀ tẹ́tí rí ẹ ti mọ̀ pé kankan ṣe kí ni ẹ̀ka ń ṣe lágbájá nítorí pé kí ni ó ti dẹ̀mí ẹ̀rú ó ti dọkàn ẹ̀rú kò mọ̀nà tí ó gbégbà mọ́ kò mọ ibi tí ó rìn sí bí ṣe máa ń rí nìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí dẹ̀ máa ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ní máa ń ní oríṣiríṣi ìdí èyí tí máa ń fà á tí ọlọ́ọ̀ máa fi ń gbé kọmọ ẹ̀dẹ́ ènìyàn bákan náà gẹ́gẹ́ bá ti sọ lára àwọn ìpele tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó gbà kọjá nínú ìgbésí ayé nìyẹn ẹlùgbọ́n mi alápọ̀nlé wà nọ́ọ̀sì fi tọrí kọtí ẹ̀lájì hajj alam tafawetò a sì mọ̀ pé tí àwọn ìṣòro yìí bá dé tí àwọn ìdojúkọ yẹn bá dé oníkálukú náà ni ó máa wọ́nà àbáyọ sí i a máa wọ́nà àbáyọ wàhálà tí ń dojúkọ wa lọ́wọ́lọ́wọ́ a máa wọ́nà àbáyọ ọ̀nà la fẹ́ gbà yọ kúrò mẹ́ èyí tí à ń pò pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tàti wá ń ronú lé lórí pé hey bọ́ọ̀ la ṣe rìn a máa wọ́nà àbáyọ kódà èyí tá a ti lé látẹ̀yìn tọ́ ọ̀wọ̀ òtítọ́ kódà a tún máa wọ̀nà pé bóun náà a tún ṣe wàhálà tí nǹkan yẹn tọ́ ọ̀wọ̀ padà tó ní ọ̀nà àti máa wọ́nà àbáyọ oníkálukú ló wá ní oríṣiríṣi ọ̀nà tá à ń gbà láyé lónìí láti wọ́nà àbáyọ sí àtiyọ nínú wàhálà àti ìdààmú àti ìṣòro èyí tó dojúkọ ọmọ èdè ènìyàn ń bẹ nínú ọmọ èdè ènìyàn ẹni tí àti wọ́nà àbáyọ sí wàhálà àti ìṣòro àti ìdààmú yìí yóò mú lọ kọlu ọlọ́run yóò wá lọ ṣe ẹbọ ṣebí ìṣòro àti ìdààmú òun ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí náà ni ìdààmú yìí náà ni àti jẹ yìí náà ni òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń jẹ fáwọn jálàbí àwọn fáwọn jálàbí ìṣòro yìí náà ni wàhálà yìí náà ni àti jẹ àti mímu yìí náà ni àlámọ̀rí ọmọ mi náà ni bọ́mọ mi ó ṣe ríṣẹ́ yìí náà ni òun lọ ló sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di kíni dẹ́ntì lọ ń woṣẹ́ káàkiri di ẹlẹ́bọ òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di ẹni tí ó máa lọlé Ọ̀ṣun tó máa lọlé Ọya tó máa lọlé Ọbàtálá àti àwọn ẹlẹ́bọ nínú àwọn mùsùlùmí tó ń pẹ̀lẹ́ mùsùlùmí tó ń pẹ̀lẹ́ ẹlẹ́bọ ni àti àwọn ẹlẹ́bọ tí ń pẹ̀lẹ́ rẹ̀ láàfáà oríṣiríṣi bẹ́ẹ̀ òun náà ni ìdààmú yìí a máa gbéyàn káàkiri kí ni ń wá ìwọ́nú àbáyọ ẹlẹ́lẹ́mi tó pọ̀ ọ̀nà àbáyọ sí ìdààmú yìí ló sọ́ di kèfèrí wọ́n ló sọ́ di kèfèrí tí òjò kiri mọ́ tó wọ́n sọ pé à tó o bá ti lè wá gba Jésù tó o bá ti lè ṣe kíni kan ṣáàtì gba jésù the only thing tó máa náà ni pé ṣáàtì gba jésù as your Lord and personal saviour tó o bá ti gbà á wàhálà ti kúrò ìṣòro ìdààmú ti kúrò òun náà ló mẹ́lòmí débẹ̀ òun ló mẹ́lòmí débi kókó má kírun mọ́ lórí pé ń wọ́nà àbáyọ sí wàhálà àti ìṣòro náà ni ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìí pé alágbájọ òkìrù náà ni àáfà ẹ̀dàpẹ́ sábà bá bẹ́ẹ̀ fi mi lọ́kàn balẹ̀ náà ni ọkọ̀ tí ò balẹ̀ náà ni irun yẹn wà lọ́kàn ọkọ̀ tí ò balẹ̀ náà ni kí ni ń wá tọkọ̀ fi balẹ̀ ń wọ́nà àbáyọ sọ́nà òṣòro náà ní òjẹ́ ráyè èrò kìkì ẹlẹgọmi alápọnlé ẹlòmíì lórí pé kó wọ́n àbáyọ sọ́nà ìṣòro yìí òun náà mú débi haram òun tọ́lọ̀ máa ṣe léwọ̀ ṣèbí kálómi lè jẹ́ kó lè mú òun náà ló fi dẹni tí ń tọ́tí ṣèbí kálómi lè jẹ́ kó lè mú òun náà ló fi dẹni tí ń ṣiṣẹ́ nílé ọtí á lòun wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ títí títí tí ò rí àfi oríṣiríṣi bẹ́ẹ̀ òun ló gbẹ́ lómi débi haram tẹ́fẹ̀ ń jẹ haram lónìí pé ń wọ́nà àbáyọ sí ìṣòro bákan náà ni ẹ̀rọ̀gbọ́n mi alápọ̀nlé kò wá sọ́nà àbáyọ sí gbogbo tí bá jẹ́ òun tá à ń pè ní ìrònú àti ìbànújẹ́ àti ìdààmú ọkàn yìí bí kì í ṣe kéèyàn ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run bá ìṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run bá ibẹ̀ nìkan ṣoṣo lọ́nà àbáyọ wà fún gbogbo tí bá ń jẹ́ ìṣòro àti ìdààmú èyí tí ń dojúkọ ọmọ ìdí ènìyàn lórí ayé ká padà lọ sọ́dọ̀ ọlọ́run àlẹ́ àwọ̀dà tó sọ ọ̀dìkọ̀ ìpadà òdodo truth return ká padà sọ́dọ̀ ọlọ́run òun náà ni ọ̀rọ̀ ọlọ́run padà padà sọ́dọ̀ ọlọ́run bìzíkìrìhì pẹ̀lú ìrántí ọlọ́run ìbàbàrọ̀ ọlọ́run ìjẹ́ kí ìgbàgbọ́ nínú ọlọ́run àti ìmọ́lọ́lọ́kọ̀ṣoko kúnú ẹ̀mí wa. kí adẹ̀mára bá bà lọ́sọ̀dọ̀ ọlọ́run kí adẹ̀jọ̀wọ́ ara wa lẹ̀ fún àṣẹ ọlọ́run ntí ọlọ́run bá fẹ́ tó là fún wa kájọ̀wọ́ ara wa a sì jẹ́wọ́ ara wa pé àwa la ní bùkátà síwájú ọlọ́run pẹ̀lú mímọ̀ ọlọ́run pẹ̀lú n'iwaju ara àti ìmá faragbolẹ̀ fọlọ́run ba àwọn ọ̀nà wọ̀nyí làágbà padà sọ́dọ̀ ọlọ́run òun náà ní ọlọ́run fi ṣe sábàbí ìyọkúrò ìlanikúrò nínú àwọn wàhálà àti ìdààmú èyí tí à ń dojúkọ gẹ́gẹ́ bí ọmọ èdè nìyà nínú ìgbésí ayé ẹ̀rùgbọ́n mi alákùnlé wà zikiru ká máa rántí ọlọ́run ká máa rántí ọlọ́run bilisan pẹ̀lú ahọ́n wa wọ́bìlì kọ́lìn pẹ̀lú ọkọ̀ wa wọ́bìlì jawari yìí ká máa fi oríkèéríkè wa rántí ọlọ́run hìn náà ń bá dà hìn ní gbogbo àsìkò ní gbogbo ìgbà tí ọlọ́run bá ti fún wa láǹfààní pé ká máa ṣe ẹ̀mí ká máa ṣe ìrántí ọlọ́run báyìí túmọ̀ àánú náà ti lùkúlù òun náà ní fi ìfàyàbalẹ̀ sínú ẹ̀mí òun náà ni ó jẹ́ kí ọkàn wa kó balẹ̀ ni ó sì jẹ́ kí ẹ̀mí ṣe kí ni kó balẹ̀ wa ó ń sùn nù fòs òun náà ni ó máa bẹ́ẹ̀ mi wá ṣe fàájì yóò máa bẹ́ẹ̀ mi wá nájú tí ò ní jẹ́ ká máa feel loneliness ká máa ṣe ọ̀nà tọ́lọ́ gbogbo gbà kódà bọ́jẹ́ pé àwa nìkan la bá wà tábà ti wà pẹ̀lú ìrántí ọlọ́run ní gbogbo gbà à ní feel loneliness ìdáwà ìpasáyún kò ní sí fún wa pẹ̀lú ìrántí ọlọ́run bá ẹ̀gbọ́n tí ọlọ́run bá sọ náà Al-Qur'an Al-Karim ọlọ́ni alladhina amanu. ọlọ́run ní gbàgbọ́ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wàtẹ́tì máa ń nu kòlóòbù hóun bíbíkiri àwọn ni àwọn tó yá sí pé wọn máa ń ní ìfàyàbalẹ̀ ọkọ̀ wọn máa ń balẹ̀ ẹ̀mí wọn máa ń balẹ̀ látara ìrántí ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn àwọn tó yá sí wọn máa ń balẹ̀ látara kí ni ìrántí ọlọ́run àlà ẹgbọ́ ẹ jẹ́ ń wí fún tó o tẹ́tí máa yé nínú kòló nǹkan kan ṣoṣo tó lè fihàn lọ́kànbalẹ̀ tó lè fihàn láyàbalẹ̀ tí ò ní sí ìpayà ìbẹ̀rù àti ìrònú àti ìdààmú tí ò ní sí ìbànújẹ́ fọmọ èdè nìyàn ọ̀nà ní zikiru ìrántí ọlọ́run ìrántí ọlọ́run bá nìkan ṣo òun náà ni ó jẹ́ sábàbí tí ó yọ̀yàn nínú wàhálà àti ìdààmú àti ìṣòro ayé kódà ebi ìbá máa pa ẹ́ ọkàn abalẹ̀ ebi ìbá máa pa ẹ́ ọkàn abalẹ̀ kódà bí o rí ohun tá à ń pè ní balanced diet bóòrí jẹ ojú àmàdán ara ẹ̀ àmàdán ọkàn abalẹ̀ ọkàn àti kódà bẹ́ẹ̀ máa pẹ́ ara yóò ní rí àpẹẹrẹ pé bí ń pa lára ẹ̀ torí pé ojú olùgbàgbọ́ òdodo ó jẹ́ tó tẹpẹrẹ mọ́ ìmáṣe ìrántí ọlọ́run eléyìí yóò mú ọkàn ẹ balẹ̀ yóò mú ara ẹ balẹ̀ yóò mójú ẹ tutù yóò mú ara ẹ jọlọ kódà ó sì ní ní kaata lọ máa sọ́dọ̀ ẹnìkan láti lọ máa tọrọ lọ́dọ̀ rẹ̀ torí pé fúnra ọlọ́run òun ní ó àbáyọ fún ẹ látara zikrula ń bá sọ nìyẹn ẹ̀rù bọ́ mi zikru wa shifa ìwòsàn tó wàá sọ níbi gbogbo wàhálà àti ìdààmú tí à ń bẹ nínú ọ̀nà wà dàwà òun náà ni oògùn oògùn ti ń la níbi ohun tó ti kọjá tí ò ní bẹ̀rẹ̀ nínú jẹ́ mọ́ condition tó wà lọ́wọ́lọ́wọ́ tí ò ní bẹ̀rẹ̀ nínú jẹ́ èyí tó sì ń bọ̀ lọ́nà tí ò ní kúrò nù báyìí ogun rẹ̀ rẹ̀ ní kí ni ìmọ̀ràn ti ọlọ́run alẹ́bí bí yazulu má mari min husnin ahamin ogan ìrántí ọlọ́run náà ni tí ó mú ti ń bẹ lára ọmọ èdè nìyẹn kúrò nínú ìrònú àti ìbànújẹ́ àti ìpáyé kékeré wakọ̀jáni nàbí sallallahu alaihi wa alihi àwọn oríṣiríṣi àdúà àti àwọn àzìká òun ló wá látọ̀dọ̀ ànábà Muhammad sọ̀sẹ́lá tí ànábì tọ̀ wá sọ́nà pé gbogbo ẹni tí wàhálà bí ìdààmú kan ìṣòro kan bá dé bá kó yá a sá lọ sọ́dọ̀ ọlọ́run tú àwọn àdúà yẹn àtàzìká rò yẹn ní gbogbo ẹ̀ tó bá ti sá lọ sọ́dọ̀ ọlọ́run tó dẹ̀ dùn ní mọ̀ wá ayọ̀ ha fi sọ alẹ́ ìhà kó sì dùnú mọ́ kó tẹpẹlẹ mọ́ gbogbo ẹ̀ tó bá lọ síbẹ̀ yazul aduhuma yajin gbogbo tí jẹ́ ìbànújẹ́ tí kàn yẹn yóò kúrò lára ẹ̀ wàyẹ̀sẹ̀ wà ní alamuhu wàhámọ̀gámuhu ẹ̀ta ìró rẹ̀ ìrònú rẹ̀ ìdààmú rẹ̀ yóò ṣe kí ni yóò sì kúrò fún bẹ́ẹ̀ bá ti ń tẹpẹlẹ mọ́ àwọn àdùkárò àtàwọn àdúrà tánàbí sàlám èyí tó kọ̀ wáyé tó ìtọ́wá sọ́lọ̀ lọ síbẹ̀ nínú rẹ̀ náà ni mọ́ọ̀rọ̀ wàhùn Bukhari wa Muslim nínú ẹ̀ náà ni ti àríkà ní tíra fáwọn Bukhari àti Muslim rahmatulahi alayhima kọ́lọ́kọ́ bá a kàn méjì wọ́n gbọ́ wá tọ́n ṣàfihàn sọ́dọ̀ àfáwà abdullahi ibn abbas sọ́dọ̀ di aláìníhùnmọ̀ pa abdullahi ibn abbas ó ní anábà muhammad sallallahu alayhi wa sallam kana yaqulu fil karab àlẹ́ yìí máa ń sọ nígbà tí ìbànújẹ́ bá dé tí nǹkan tó bá dẹ ọkàn ànábì láàmú tó bá ṣẹlẹ̀ sànábì àlẹ́ máa wí gbólóhùn la ilaha illallah al-azim al la ilaha illallah rabbul arshil azim la ilaha illallah rabbus samawati wa rabbul ard. ورب rabbul arshil karim anabi sàṣàlàyé máa ń wí gbólóyìn tí n tó bá ń dààmú ẹ̀mí rẹ̀ tí bá ń dààmú ọkọ̀ tó bá ṣẹlẹ̀ sànàbà Muhammad nínú hadisi àwájọ rí ó wá yé wa kedere náà hadisi pé àṣẹ ìsúnmọ́ ọlọ́run ìjẹ́ olùbẹ̀rù ọlọ́run ìjẹ́ olùpáyà ọlọ́run ìjẹ́ ẹni ẹ̀ṣà níwájú ọlọ́run kò sọ wípé kéèyàn má rí ìdààmú kò sọ pé kéèyàn má rí ìbànújẹ́ ọkàn kò sọ pé kẹ́yìn máa rí ní tó yẹ kí ni ohun tí ó kó wàhálà bá ẹ̀mí rẹ̀ òun rè yìí anaba Muhammad sasala ìmà ń wí tọ́ba sọ pé káàna yakul káàna yakul láàlẹ́ kàyàdúrà aláìsìmọ̀rọ̀ yà ìyẹn ni pé ìmà ń ṣẹlẹ̀ ní ìgbàkigbà ní ìgbàsígbà ní òrèkóòrè ní màá ń ṣẹlẹ̀ sádẹ́bí sọ̀sọ́lá ìyẹn ni pé yatajaddad wa yastamir ẹ̀ torí pé fílùmùdọ́rì nìyẹn wàdìlá láti fílùmùdọ́rì àtàjádód wàlìsìmọ̀rọ̀ onídàára fílẹ̀ mọ̀dọ́rì ìyẹn ni pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sáà nàbì sọ̀rọ̀ sálá tá a máa bà á lọ́kọ̀jẹ̀ tá a máa bà á nínú jẹ́ bá a nàbọ̀ ti tó ni òun ni khairu libasha òun ni adọ́lu libasha nínú ẹ̀ tó fi lọ́lá jù nínú ẹ̀dọ́ èdè nìyà anábà muhammadu nínú ẹni tó fi lọ́lá jù nínú àwọn ànábì ọlọ́run ànábà Muhammad tọ́ bá ànábì bá wá sin ọlọ́run tọ́lọ̀ ń ṣe istifáwò rẹ̀ tọ́lọ̀ ń ṣàlẹ́ṣà pẹ̀lú gbogbo tọ́lọ̀ fi ṣàlẹ́ṣà ọlọ́run fún nínú ìbúwọ́ ọlọ́run fún nínú ìsáàlà ọlọ́run tún wá ṣe ní kíni khalilu ayò ọlọ́run síbẹ̀síbẹ̀ ìyẹn kò sọ pé tí ń jẹ́ bàṣàríyà ìjọ́mọ ìdẹ́nìyẹ kọ́ máa ṣẹlẹ̀ sànàbà lára tí ń tọ́ka sí pé innahu basharun ọmọ èdè ènìyàn ni ènìyàn bíi tiwa ni àwọn tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn gẹ́gẹ́ bí àwọn náà ṣe wà ń ṣẹlẹ̀ sànẹ́bà Muhammad lànà ìdúrà fa solution yìí tí wọn náà ti ń bá ṣẹlẹ̀ sí ọ ìwọ náà máa rí gbọ́dọ̀ la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arshil azim la ilaha samawati wa rabbul ardi wa rabbul arshil karim. Eh. tánà ìmọ̀ sọ nìyẹn kò sí olùjọ́sìn ní fàyàfẹ́rẹ́ ọlọ́run ọlọ́run bá ti kí ni al-azim ọba tó tóbi al-halim ọba onísùúrù olùfaradà la ilaha illallah kò sí olùjọ́sìn ní ìfúnmọ́ àyàfẹ́ allah rọ́bù samawa ọba tó dá sánmà méjèèjì wà rọ́bù ard ọba tó dá ilẹ̀ wà rọ́bù arṣi azim karim ọba tó dá alárasì tó tún jẹ́ alápọ̀nlé eléyìí lára àwọn tí ànábì sọ̀sọ́lá tó ní ká máa wí nìyẹn bí ìbànújẹ́ bá dé bí ìdààmú bá dé bí ìṣòro bá dé èyí tá máa wọ́lọ̀ ká ọ̀nà àbáyọ ànábì sọ̀sọ́lá tó ṣe láì fún àyè la ilaha illallah kò sí tọ́lọ̀ nífẹ̀ẹ́ sójú ká ṣe ta wàásùlù wá síwájú ọlọ́run bí ìmánu wa tawhid gbólóhùn tá à ń sọ yìí àti jí rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ eré wa nìyẹn torí pé a ní ìgbàgbọ́ sí ìjọ ọlọ́run pò nìkan ìjọsìn tọ́sìn òun la fi ń wí bẹ́ẹ̀ ìyẹn làá fi ṣe tàwásù làá fi ṣe wàsí làá fi ṣe ìjì rẹ bẹ̀ lọ síwájú ọlọ́run lórí pọ̀ ọlọ́run o ìwọ náà ni ọlọ́run ìwọ lọ́ba tó tóbi ìwọ lọ́ba olùfaradà ìwọ lọ́lọ́ tó dá sọ́mà àtilẹ̀ lórí ilẹ̀ lèmi wa láàrin sọ́mà àtilẹ̀ mọ́ wa ìwọ lọ́lọ́ ní kápá rẹ̀ ìwọ lọ́ba tó ní àlàárìṣ tó tóbi ju gbogbo ẹ̀dá tó dá gbogbo nǹkan tó dá lọ ìwọ ló ní ìwọ lọ́ba alkarim ìyẹn máa wí gbólóhùn yẹn ìyẹn máa wí gbólóhùn yẹn bẹ́ẹ̀ bá ti ń ị ma máa ń ọlọ́run bá nínú ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sí ọlọ́run bá nínú ti ń bẹ lọ́run òun sa ọlọ́run òun kì ọlọ́run bá nìyẹn lillahi lè masalu la ala ọlọ́run lọ́pàá yóò tó lọ bó bá ti ń kì ọlọ́run ẹ ẹ máa ń múnú ọlọ́run lù kí má sọ pé máa mórí ọlọ́run wú torí pé rẹ̀ ṣe sìbátù ras ààrẹ kàríkọ abẹ́rẹ́ àti nínú àdìsí àdàbà Muhammad pé ọlọ́run ṣe kí ni ìsìnbáà pọ́lọ́ sọ pé òun lórí torí náà kọ́ ààrẹ sọ pé yóò mú orí ọlọ́run bá sọ dùn ẹlẹgbọ́n mi alákùnrin nínú hadith nínú àwọn àdúrà kàtàkùn sọ̀sọ́lá tó tún kọ́ wa tó tọ́ wa sọ́nà tó júwe rẹ̀ fún wa pé láàárọ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro hadith ètí àfa Abu Dawud gbà wá nínú súnà ni wọn bisnadi sahih pẹ̀lú sọ̀tọ́ lálàáfíà tí àfa wa Albani rahimahullah wọn ní àdìsí lálàáfíà nínú àdìsí àpè sahih targhib wa targhib wọn ní àdìsí lálàáfíà àfa wa Abu Dawud wọn gbà wá látọ̀dọ̀ ìyá wa aṣáájú wa lóbìnrin inú ẹ̀sìn Asma bint Umays radiyallahu anha qalat Asma bint Umays kọlọ́ba ayọ́nu sí i ó ní qala li Rasulullahi sallallahu alayhi wa àsìmáwò ó là nẹ́bí sàṣẹ́lá sọ fún èmi àsìmáwò wípé alẹ́ àlẹ́mùkì kalimatin takuli nahunna indal kọ̀rọ̀ àsìmáwò jẹ́ kí n kọ́ ní tó máa sọ tí ìbànújẹ́ bá dé tí wàhálà bá dé ètò àti kò nídìí mùsùlùmí ìdórí kodo tó bá dé tó máa wù ní pé allah allah rabbi la ushriku bihi shay'a tí wàhálà tí dàrú bá dé àsìmáwò máa wí allah ọlọ́run o Allah àníwá Allah rọ́bì ìwọ lolówó mi ìwọ mi ìwọ lọba mi ìwọ mi ìwọ lolùdá mi ìwọ ni àlámọ̀rí mi ń bẹ lọ́wọ́ rẹ ìwọ ló ń darí rẹ ìwọ ọlọ́run bá lọ́bọ̀ olùpèsè fún mi bíbẹ̀ mi ìwọ ọlọ́run ló mú mi máa bẹ̀ àìsí mi mọ́wọ́ rẹ níbẹ̀ o ti wá dàmí láàmú kílódé kò sí nǹkan mi làá ó ṣirikú mi ṣe à ó máa sọ pé o ìwọ náà náwó rẹ níwà ìn nípa nǹkan mi pẹ̀lú rẹ̀ ẹ̀rí ilé tí wọ́n jẹ́ nínú wàsílà tó lágbára tẹ́ẹ̀ fi bẹ ọlọ́run tẹ́ẹ̀ fi yọ nínú ìdààmú Allah Allah Rabbi la ushriku bi shay'a al-bara'atu min ash-shirk ọlọ́wọ́ bọ́lá wò ó rí ìwọ ló mú wá ìwọ lójó máa rí bẹ́ẹ̀ ìwọ lójó máa rí bẹ́ẹ̀ kò sí kankan míì tó jù ọlọ́run bá lọ èmi o la ó ṣirikú bí iṣẹ́ àmì níṣẹ́ kí ni mi ní kankan mi pẹ̀lú rẹ lọ lórí pé kí lè bọ́ nínú wàhálà níṣòro yìí nílọ́bọ̀ mi ìwọ ọlọ́run máa jókòó tí wọ́n máa pè. anábà muhammad sasala ó ní èèyàn ló bá ṣerú àwọn àdúrà ẹ̀kọ́ lọ máa yọ nínú ìsàlọ̀ kọ́ lọ máa yọ nínú ìdààmú. bákan nínú àwọn àdúrà tẹ́ni muhammad sasala tó tún kọ́ wa òun náà ni èyí tá a rí gbà látọ̀dọ̀ àfọwọ́ sunan dàúd bákan náà àdìsí ẹni tí àfa Abu Dawud tó ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ni àfa Abubakar ìkànnà sàbí anaba Muhammad sallam radiyallahu anhu kọ́lọ́kọ́ bá yọrí sí àfa Abubakar ànànàbí ya sallallahu alayhi wa sallam qala Abubakar ó ń sọ fún wa gẹ́gẹ́ bí àfa Abu Dawud ṣe gbà wá pé anaba Muhammad sallam ó sọ báyìí pé da'watul makruh àdúrà tẹni tí ìdààmú bá dé bá máa ń ṣe rèé o eh, kùnà ká hasfun yẹn ni pé hàdíhì dàwa àtúndùmọ̀kúrò eléyìí tí mo fẹ́ kà fún ọ yìí tí mo fẹ́ kà sí elétì òun làwọn àdúà tí ẹni tí ìdààmú bá dé bá tí mo ń ṣe tí mo fi ń képa ọlọ́run tọ́lọ́ máa fi yọ nínú ìdààmú àti ìṣòro tẹ́tí o máa gbọ́ allahumma rahmataka arju fala takilini ila nafsi tarfata ayn wa aslih li shani kullah la ilaha illa ant anaba muhammad ó ní ẹgbọ́ o àwọn gbólóhùn rèé o àwọn àdúrà rèé o tí ẹni tí ìṣòro àti ìdààmú bá dé bá èyí tí máa ń wú tí máa fi ké pọ́lọ́ èyí tí wàá máa fi wá nǹkan mi káàkiri tá a máa fi lọ bàbá ẹ bàbá ẹ dákun ẹ dákun ẹ̀yin náà mo tún dé ni mo tún dé ni ta ni bàbá mo tún dé ni tí n bá ti nírú yín báyìí tí n bá ti wẹ̀ ní mo rí pẹ̀sì fún bàbá ọkàn mi balẹ̀ nìyí èyí tí wàá fi ma ìwọ ọmọ ọ̀lẹ tí wàá tún lọ bọ́ ọ̀lẹ dọ́nfà tọ́líbù wálé mọ̀ ti lò àtọ̀lẹ́ àtọ̀lẹ́ tó lọ bá ọ̀lẹ lẹ́yìn méjèèjì ẹni tó lọ bá pé bàbá ẹ dẹ́kun ọ̀rọ̀ yìí náà nì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yìí náà nì ọ̀nà ọmọ ní káwá bá mi wò káwá bá mi yẹ̀ wò òun kan fún rẹ̀ kò rí pàkọ́ rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ pàkọ́ rẹ̀ kò rí kò yé tọ̀rọ̀ ọmọ tí ẹ̀ gbọ́kọ̀ alámọ̀rí tí ẹ̀ gbọ́kọ̀ fún rẹ̀ kò yé ìwọ lọ ń bèrè alámọ̀rí tí ẹ lọ́wọ́ rẹ̀ èyí tí wàá fi máa ṣe dáadáa káàkiri wọ̀nyí wọ́n là sì fi ẹ jẹun ah! ọlọ́mọ yìí tó tètè wá láhọ̀kìbá ká ní ilẹ̀ bá ṣú dé mọ́ ilẹ̀ bá ṣú bá ọkọ̀ tó wà ní ah! kọ́ìn àmọ́ okó oríire kó oríire ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ìwọ náà ni ó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ hátàyà hátàdìyà yìí làmọ́ ẹ̀yẹ sábẹ̀lẹ̀ ìwọ náà ni bàbá rẹ kì í sọ níyàwó kan ah a baba. ni bàbá ìyàwó mẹ́ta bàbá mi ni ẹ kò ṣe sọ fún ẹ pé ìyàwó mẹ́ta bàbá ẹ ni ìwọ náà ló lọ lágbárí a ní obìnrin kan bẹ́ẹ̀ nínú ilé yín inú agbo yín kò dúdú púpọ̀ ó pupa díẹ̀ díẹ̀ ó mọ́ra ni kò pupa o ó mọ́ra díẹ̀ ó ga díẹ̀ báyìí kò ga púpọ̀ gíga rẹ̀ kò kúrú kò sọ́ra púpọ̀ ó dàbẹ́ ni pé fẹ́ ṣe rámúrámú díẹ̀ báyìí òun gan ni ìyàwó tí wọ́n fẹ́ lè yá ni ìwọ́dà ni kò ṣe sọ tó bá mọ́ àbáyé kí ni a máa lo agbárí bẹ́ẹ̀ a máa lo agbára a máa gbára hátẹ́yà hátẹ́yà alábàáyé rẹ̀ ìwọ náà ló fẹnu ara rẹ̀ sọ tó bá tẹ̀ ibẹ̀ ní kíni ibẹ̀ ló ti wá mú wọn ó wá dẹran yóò ṣàwá jẹun jẹun jẹun jẹun jẹun jẹun lára ẹ bẹ́ẹ̀ sọ ọkùnrin sọtẹ́lẹ̀ pọ̀lọ́ má jẹ́ kára oko gbọ́n kára lè ṣe kíni kọba alimadu kọtuja anaba Muhammad sasala ìwà ẹka ni mùsùlùmí anabi tutu ẹlẹ kúrò níbi máa lọ sọkò àwọn babaláwo ẹ àtàfà onítẹ̀súbà àtọ́níyẹ̀pẹ̀ àtọ́níkíní kan mo gba àwọn process ọlọ́run ti yọ kúrò anábà Muhammad sàṣùlà onídàáwà àtúnumakuru àdúrà tẹni tí ìdààmú tí ìpayín kẹ̀kẹ́ bá dé bá etí máa ń ṣeré o subhanaka allahumma allahumma rahmataka arju ọ̀nà ni olúwa mi o àánú rẹ ni mò ń wá ẹ lọ gbọ́ mi alákọ̀ọ́lé ta lẹni náà tó tún yẹ ká wà àánú rẹ̀ níbà ṣọlọ ta ló láàánú tó fẹ́ ṣe wá Allah nìkan ni ẹrí eléyìí ìjẹ́wọ́ ara ẹni fọlọ́run ba nìyẹn pátápátá rahamataka arju wàhálà arju rahamataka èrè àánú rẹ mò ń wá ìrànlọ́wọ́ rẹ mò ń wá àránṣẹ́ rẹ mò ń wá ọ̀dọ̀ rẹ níbẹ̀ ẹ̀rí fàlà tẹ̀kílì ni ìlà nafsi tọrifata eléyìí èyàn jẹ́wọ́ lẹ̀ e pátápátá fọlọ́ ni ọlọ́run o má má dá mi dá ara mi o ní ká ṣẹ́jú ká là báyìí ká díjú ká là báyìí má dá mi dá ara mi torí bọ́lọ̀ ń bá dá wa dá ara wa kí ni ó ṣẹlẹ̀ ara rè ara rè yóò jẹ wá wàhálà ó bá wa bí ọlọ́run bá dá wa dá ara wa bọ́ọ̀lù ọ̀rọ̀ náà ti rí yóò burú pọ̀ ẹ̀rí báyìí o tètè jí rẹ bẹ fọlẹ àtẹkẹrẹrẹ la nọfsi ohun tí ń kó wàhálà bá mi tí ń dọkọ mi tí ń dà mí láàmú kò yé mi ó yí Ọlọ́run látẹkẹrẹ ní ilà nọfsi mi ò lè ṣe o má dà mí dára mi lórí bùkátà yìí lórí tí ń jẹ ìbànújẹ́ Ọlọ́run má dà mí dára mi lórí rẹ ìwọ ló lè yọ kúrò asilihili iṣẹ́ ni kùlà bá mi tú àlámọ̀ mi ṣe pátápátá má fi kán lẹ̀ àlámọ̀ rí mi bá mi tún ṣe pátápátá má fi kankan lẹ̀ ń bí Ọlọ́run mo kó sọ́wọ́ rẹ o ó ní àṣìṣe àdúrà ká máa ṣe kó ọlọ́run dákun bá ń gbọ́nu bùkátà mi hmm. ọlọ́run dákun bá mi dá sọ̀rọ̀ mi tó bá dá sọ̀rọ̀ ta lẹ́nu kó ṣe yòókù ọlọ́run dákun gbogbo yín gbogbo yín tẹ̀ ń dá síṣe ọlọ́run ó dá sọ̀rọ̀ yín àdúrà kọ́ ló ń ṣe ọba náà lọ́wọ́ dá sọ̀rọ̀ ta lẹ́nu kó ṣe yòókù torí nínú tẹ̀mí gbọ́yé nínú èdè Yorùbá ni pé ta bá ní adásí nǹkan àìbẹ́kọ̀ apá kan la ṣe kí ni la ṣe ń bẹ̀ a fi kí ni a fi yòókù lẹ̀ a dá yòókù dànù àmọ́ ànábì kọ́ wa sọ̀làsọ̀là pé látẹ̀kílí ní ìlànà sí tọ̀fà ọlọ́run dàmí dá ọ̀rọ̀ mi o wá sí lè ṣáàní la gbogbo ọ̀rọ̀ mi kó ṣe kí ni kó bá ń túṣe kó bá yanjú. la ilaha illa ant kò sí olùjọ́sìn mi fún àyàfi ọlọ́run tàbí pàbí alápọ̀nlé afẹ́fà kankan yọ nínú àwọn àdúrà wọ̀nyí tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé gbogbo eléyìí ta ti ń kà èyí ní ṣe pẹ̀lú tawhid àbẹ́kọ̀ tawhid la ilaha illa lalim ẹ́ allah allah rabbi la ushriku bi shay'a ẹ̀rí allahumma rahmataka arju ńgbà tó máa kọrin la ilaha illa ẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ ẹ̀rọ gbọ́mi alápọ̀nlé nínú àdúrà tani mùsùlùmí tó ti kọ́ wa ní ká nígbà tí wàhálà bá dé ọ̀rẹ́ ta torí katafa tìrìmísì gbà wá nínú jami tìrìmísì tí àfáà Albani wọn náà hadisi lọ́la àlàáfíà ní sílísílátì sọ̀híà ọ̀rọ̀ náà ni hadisi èyí tí àfáà tìrìmísì tọ́wọ́ látọ̀dọ̀ àbú Sa'ad bun Abi Waqqas kọ́lọ́kọ́bọ̀ ayọ́nu sí pa anábà Muhammad sọ̀sọ́lọ́ ní da'watu dhinnun àdúà ẹlẹ́ja òun ni anábì Yunus èdìdá à nígbà tó ń pèpè wàá wà fi batin hood nígbà tó ń bẹ nínú ẹja tẹjágbé ni òun náà rẹ o la ilaha illan kò sí olùjọ́sìn mi fàyàfẹ́rọ ọlọ́run subhanaka mímọ́ ọ̀rọ̀ ọlọ́run inni kuntu minaz zalimin èmi mà ti ń bẹ nínú àwọn alábòsí mo mà ti ṣe àbòsí kí ni tó ṣe náà ni pé ọlọ́run pa yunusa láṣẹ ipe kókó nígbà tí ìparẹ́ fẹ́ dé bá àwọn aráàlú rẹ̀ ọlọ́run sọ pé òun pa rẹ ọlọ́gbà pọ́ lọ́n pa rẹ ó ti wá rí pé òṣù kí ni o ti gbé àmọ́ ọlọ́run ti pàṣẹ pé kó lọ àwọn ẹni wọ̀nyí kẹ̀dẹ̀rẹ́ nígbà tí wọ́n ti rí pé ìyáde wọ́n ti ní ìgbàgbọ́ sọ́nà Yúnísù sì mọ̀ ọlọ́run wà ní kó jáde hmm. ṣé ìyàtọ̀ ọlọ́gbà hmm. ẹni orí yóò dilé ọba múra ọba jáde kúrò nílùú ìjáde tó jáde kúrò nínú olóòlà bọ́ sọ́wọ́ ẹja lẹ́jà bá gbé mi òun náà sì ti mọ̀ yí pé òun ò dúró láti gbọ́ àṣẹ ọlọ́run pé kò ń jáde ṣáájú kò tó gbogbo ànábì ọlọ́tọ́ ṣe é jíra tọ́lọ́ ń pa àwọn ìlú wọn rẹ́ ọlọ́run sọ pé kán jáde ní kọ́jọ́ kí ni kán tó jáde ànábì Yusuf kò dúró dè yẹn ọlọ́lọ́ ṣe kí ni lọ́lọ́run fífi ajá ànábì Yusuf alayhi salatu wassalam ànábì Yunus wá sọ pé ní kóńtùmínà sọ yóò ṣe ń tirá fún sam ọlọ́run mo ti ṣẹ̀ mi ò gbàṣẹ́ kí kí n tó kù ń lé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà nìyẹn ó wá ké pé ọlọ́run anábà Muhammad sọ̀sìlá ìwọ̀n sọ nínú àdìsí pé ṣeré àdúrà yìí fa innahu mọ̀dá àbí rajulun muslimun fi shay'in qattun illa istajaba Allahu la Muhammad sọ̀sìlá ó ní ẹgbọ́ o mùsùlùmí kan anábì òtún pè ní mùmìnì torí lẹ́wọ̀n mùmìnì ojú ti mùsùlùmí lọ ẹnikẹ́ni tó bá ti ń jẹ́ mùsùlùmí kí la gbé ní islam gẹ́gẹ́ bá anábà muhammad sọlọ́sọ ẹni bá gbé kò sẹ́ńtà àjọfà àfọlá àti pé muhammad sọ ọlọ́run ó ń kiri wákàtí márùn-ún ó ń gbàwẹ̀ ó yọ zaka ó ṣe hajj odidi kí ni odidi mùsùlùmí anábì sọlá pé ní tí nǹkan yìí bá pé tó bá jẹ́ mùsùlùmí kò ní fi gbólóhùn ibẹ̀ lọ́run lórí nǹkan kankan tún bó wò mọ́ bí kì í ṣe pọ́lọ́ ṣe kí ni yóò gbàdúrà rẹ̀ kí wàá ní ìdààmú tá à ń sá káàkiri nígbà tá a ní àwọn nǹkan wọ̀nyí Kini da alamu kini láàmú kí ni lé wa káàkiri ah. ní ìparí ó pọ̀ torí àsìkò àáfẹ́ ẹ̀yọkàn yìí sí nínú ẹ̀ ni tí àfáwà Imam Ahmad gbà wá nínú masnad wọn dada àfáwà Abdullahi bin Mas'ud kọlọ́ba yọrù sí nípa àdébà Muhammad sọ̀sọ́lọ́ ni má asaba ahadan qattu hammun wala hazanu ìrònú àbí ìbànújẹ́ kò ní kọlu ọmọ ẹ̀jẹ̀ nìkan láyé bó tilẹ̀ wọ́n rí faqala kó sọ pé Allahumma olúwa ni o inni abidu èmi ẹrú rẹ ni mò ń ṣe bùnú abudik bàbá mi ẹrú rẹ bàbá bàbá mi ẹrú rẹ ìran àwọn bàbá tó bí mi ẹrú rẹ ni wọ́n ń ṣe bùnú amotik ìyá rẹ ìyá mi ẹrú rẹ bìnrin ni ìyá rẹ ẹrú rẹ bìnrin ni gbogbo ìran ìyá mi ìyá mi ẹrú rẹ bìnrin wọ́n ń ṣe nàásíyá ti ibìyẹ́dì à sóńsó orí mi bá ọwọ́ rẹ níbẹ̀ ìwọ ló hóde ìwọ ló dìímù tó o bá fà pẹ́rẹ́ ó tu nìyẹn máa di fi ya hókùmọ̀ ìdájọ́ rẹ kò sí bó lè wó rí yóò ṣe lórí mi tọ́lọ́n ti dá ọ̀nà ní ó ṣe adìlò fi ya kọ́dọ̀ o ohun tó lọ́n bá dẹ̀ dá nídàjọ́ lórí mi déédéé ló ṣe kò sí àbòsí bẹ́ẹ̀ as'aluka mo wá ń bẹ̀rẹ̀ ọlọ́run bíkúlì ismin hu alak pẹ̀lú gbogbo orúkọ tí wọ́n lọ́n jẹ́ hausa mẹ́ta bíi hinafsa àbọ̀ orúkọ tí wọ́n lọ́n fi ń pera rẹ̀ aw alamta bi ahada min khaliki àbẹ́yìí tó fi kọ́ ẹlòmíì tó fi mẹlòmíì nínú ẹrú rẹ tẹ́mi ò mọ̀ awista sátàbí fìhìmìlì gẹ́ẹ́d ìdàkà àbí orúkọ tí wọ́lọ́ ń bá jẹ́ tí ẹ̀dá kan ò mọ̀ tó pé wọ́lọ́ nìkan ló mọ̀ fi pamọ́ sínú mọ̀ kọ̀kọ̀ lọ́dọ̀ rẹ̀ asálùkà mo bẹ̀ẹ́ pẹ̀lú àwọn orúkọ ẹ̀ à ń tẹ́jẹ́ alukur'an rọ̀ bí akọ́lùbí ṣé alukur'an ní ohun tó jẹ́ òjò tí ó máa rọ ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn mi wànúra sọ́dìrì ṣe alukurani tó jẹ́ ìmọ̀lẹ̀ sínú gbáyà ni wàdàhàbà hàmì ṣe alukurani tó mú ìbànújẹ́ mi ìrònú mi jẹ́ kálukú abá mú kúrò ṣe alukurani tó kí ni tó yọ ìbànújẹ́ kúrò fún mi anaba Muhammad sàlásàlá ọ̀nà èèyàn ní ṣerú àdúrà ilẹ̀ adhaba hamma wa bí kìí ṣe pálọ̀ yóò yọ ìbànújẹ́ àti ìrònú yóò yọ kúrò náà kan rẹ̀ wá àbùdádàhù màkànàhù farajà kì í tún ṣe pé yóò yọ ìbànújẹ́ àti ìrònú kúrò nìkan lásán ààyè tí ìbànújẹ́ dúró sí àti tó dúró sí nínú ọkàn ẹ ọlọ́run yóò fi ọ̀nà àbáyọ yóò fi pàrọ̀ síbẹ̀ kọ́ọ̀lá abdullahi bin wa sọ pé fàkìlà ya Rasulullah àwọn tó wá ń gbọ́ nígbà tí ànábì sọ ní ìròjíṣọ́ ọlọ́run alátà alámọ̀ ṣáà wà ní kọ́ báyìí ṣé àwa ní ṣé ìgbàláyè wa kákọ́ kákọ́ àdúrà yìí ká mọ́ fakọ́ làbàlà lọ́bi níbẹ̀ ni yẹnbági ilé máa ń sẹ́ni àhà ó tọ́ fẹ́ tó bá ti ń gbàlá yẹn tà lámà hà kó kọ́ kó sì mọ̀ gbogbo àwọn àdìsí wọn lọ́dà fíà ó pọ̀ dáadáa bẹ́ẹ̀ tí adaba Muhammad sallam tó di ṣàlàyé fún wa wípé béèyàn bá tẹpẹlẹ mọ́ tí bá ń kà á ní gbogbo ìgbà tí ó bá ní ìṣòro àbí ìdàbọ̀ hàlà kan àlọ́ ń ṣe láti mú àwọn ìdààmú àti ìṣòro àti wàhálà ẹ̀ kúrò àmọ́ ó ní àwọn mọ́jẹ̀mú abẹ́rẹ́ náà nù rẹ̀ gbogbo tí ń jẹ́ wàhálà tí ń jẹ́ ìdà tí ń jẹ́ ìṣòro ìbànújẹ́ lórí àlámọ̀rí tó ti kọjá àbí ti ṣẹlẹ̀ wà àbí tó ń bọ̀ ọlọ́dà mọ́sàyọ́ kúrò fún wa mọ́sàyọ́ kúrò fún wa torí pé nu ọba tí máa ń yọ̀ kúrò tí sì máa ń fi ìdùnnú pàrọ̀ mọ́sàfìdùnnú pàrọ̀ fún wa. Àmín. الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه ومن تبع هداه ونهج منهجه إلى يوم التوى أما بعد أيها المسلمين الكرام فلربما نحن أننا سمعنا هذه الأدعية مرات مرات مرات متكررة تذكر لنا في الخطب على المنابر أو في بعض حلقات الدرس أو في فصول الدراسة أو قرأناها في بعض الكتب ولم ننشد لتعلمها لا من جهة الحفظ أو فهم معناها أو قراءتها عندما يصيبنا الهم وننشغل بأمور كثيرة ولا يخط ببالنا هذه العرية المباركة فينبغي لنا أيها المسلمين الكرام أن نحاسب أنفسنا عليها ونجاهد أنفسنا على معالجتها فقد أخبر صلوات الله وسلامه عليه أنهما من عبد يصيبه هم أو غم فيقولها إلا أذهب الله همه وغمه وأبدله مكانه فرجا والذي أرشدنا إلى هذه العدية ودلنا على تلك الأذكار هو الصادق المصدوق الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى فوالله أيها المسلمين الكرام إنها إن هذا الكلام وإن فيه لتفريجا للهموم وشفاء للجموم وحصولا للفرج وتحقيقا للفرح كما أخبر به الرسول صلى الله عليه وسلم ولكن لتحصيل هذه العادية وطريقة المعجمون لا بد من تحقيق أمور منها ما يلي أدعوكم فالله أتوري كاتك فانا محمد àwọn àwọn sàhábà àwọn afáwọn bí wàhálà àti gbogbo àwọn náà ọlọ́ndàkùn kún sínú kí anábà ẹnugbọ́n mi alákùnlé ó pọ̀lọ́pọ̀lọ́ ọgbà táwa ti ń gbọ́ ó súnmọ́ kọ́yọ́ pọ̀pọ̀lọpọ̀ láti máa gbọ́ àwọn àdìkárò wọ̀nyí àdáwọn àdúrà wọ̀nyí táwọn ìmáàmù ó ti máa sọ fún lórí mímbàrí àbí tí a bá wá sí hálíkọ̀ ti débẹ̀ àbí àtẹ̀wà nínú yàrá wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà àbí kódà gẹ́gẹ́ bí àwa tá a jọ mọ kí ó gan á ti kà nínú àwọn tírà lóríṣiríṣi àmọ́ bá ti ń gbọ́ tó yìí bá ti ń kà tó yìí á ṣe làákà ẹ̀ lọ síbi pé ká lọ kọ́ àwọn àdìsí wọ̀nyí ká mọ̀ á pé ká ha sórí ni o àbí ká lọ gbàgbọ́ yẹ̀ túmọ̀ rẹ̀ kí ni tọ́ka sí àbí ká máa kà á ní ìgbà tí wàhálà àbí ìṣòro kan bá dé bá wa ọpọlọ ti gbọ́ tí wàhálà bá dé a máa ronú a máa sá káàkiri a wá fẹ́ wọ́ọ̀dù èèyàn tá a fẹ́ sá lọ ta ló fẹ́ gbà wá àbí ìbáṣọ lọ tí wàhálà bá wá dé àníkà ó wá dọ́wọ́ wa yan mọ̀yámi alápọ̀nlé ká bára wa wí lórí ìṣesí wọ̀nyí bákan náà ká dẹ̀ jẹ́ ẹ̀mí wa lógun lórí àti máa pírátìsì àwọn nǹkan tá a kà wọ́n nínú àwọn hadith nígbàkígbà tí ìkan nínú wàhálà bí ìdààmú tó bá dé bá wa ká mú láti máa lò torí pé ẹni tó tọ́ka wa síbẹ̀ tó sọ fún wa wípé bá a bá ti ń ṣàwọn àdúrà wọn lórí tó bá dábẹ́ wa nínú ìbànújẹ́ àbí ìdààmú àbí wàhálà ọlọ́run yóò mú kúrò yóò sì fi ọ̀nà àbáyọ fi pààrọ̀ ẹ̀ ẹni tó sọ fún wa olódodo ni o ẹni tí a sì gbà lódodo ẹni á sí pé kò sọ̀rọ̀ tìfẹ́ tinú rẹ̀ rí bí ìṣe pé tọ́lọ̀ bá rán ló ṣe kí ni òní sọ ẹni tí ọlọ́run fúnra gangan tó sọ pé olódodo èèyàn ni òun lẹni tó sọ fún wa ẹni tó sọ pé kò ní sọ̀rọ̀ àfikọ́rọ̀ náà má rí bẹ́ẹ̀ lẹni tó sọ fún wa pé tí ìṣòro wàhálà bá dé ta ṣàwọn àdúrà yìí ọlọ́run ṣe ní ọ̀nà àbáyọ ó wà dọ́wọ́ wa ẹ̀yẹ̀mọ̀ yàrá lápọ̀nlé ká mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí afẹ́lọ́n bá bọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo ni torí pọ̀rọ̀ tó wá láti ẹ̀nà Muhammad ni. ajá la mọ̀ pé nínú tànàbí sọ yìí òun náà nọ̀nà àbáyọ fún gbogbo tí bá jẹ́ ìdààmú fún wa òun náà ni yóò mú ìdùnnú wá bá wa àmọ́ bàtìkà tó dùn tó yìí kó tó di pé àwọn nǹkan wọn yóò lápá lára wa a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan wọ̀nyí o òun yóò jẹ́ kí gbogbo ń ta kàí tá a bá ń tẹ̀lé yóò lápá lára wa àkọ́kọ́ tahqiqu tawhid alẹ́sìlájìlì kúrìkọ̀lì am wọ́n ti tahqiqi wujida lil ar wà wà ikhlasu ibada lillah wà ikhlasu ta'alahu lẹ́ẹ̀nà wà mọ́fzà lil insan fi qarabati wà fi jẹ́mi humumi wà gumumi àkọ́kọ́ ni pé ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo àgbúdọ̀ múṣe onímúṣe òdodo ní kọ̀kọ̀ àti ní gbangba nínú gbogbo tá a bá ṣe ká mọ̀ pé a mọ̀ bọ́ọ̀ láṣẹ mọ́ lọ́wọ́ kan ṣoṣo ọlọ́run gbogbo tá a bá ń ṣe ní ìbádà ká máa ṣe torí tọlọ́run ká má ṣe ìbádà nítorí pé à ń ṣe à ń ṣe iṣẹ́ àárín mi o àbí a fẹ́ rí oore kan àbí a fẹ́ rí àǹfààní kan ká má ṣe ìbádà o à ń ṣe ìbádà tọ́ àtàlélà lẹ́ẹ̀dí fi ń tẹ̀lé ọlọ́run lẹ́ẹ̀dí fi ń ro kan ipa àfẹ́ gbẹ̀san ọlọ́run sọ pé ẹ̀san báyìí wà bí àfẹ́ gbẹ̀san yìí lẹ́ẹ̀ tó ní ìgbàgbọ́ sí i tí sì ń tẹ̀lé ọ̀la o káde ṣe tọ́ à ìtẹ̀lé àṣẹ tọ́lọ́n ká ṣe ní sincerity ká ṣe sincerely fún ọlọ́ọ̀ba nìkan ṣoṣo torí pé ọ̀dọ̀ ọlọ́ọ̀ni kọ́sọ́ lè yẹn ń sá lọ o tí bànújẹ́ bá dé o òun nìkan lọ́ba ti ń gbani o á gbani lọ́wọ́ bànújẹ́ èèyàn nìkan kọ́ á tún gbani á ti gbàràn ni pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀ba nìkan ṣoṣo ni o nítorí náà kọ́ ẹ jẹ́ ká mójútó tàwíìdì wa tàwíìdì wa ó ṣe kókó o tàwọ́dì wa ṣe kókó tàwọ́dì wa ni pé má ní ìpayà má ní ìfòyà síbòmíì tó ju tàwọ́hìd lọ tẹ́ ẹ̀ bá ti ń tàwọ́hìd tí tàwọ́dì bá dúró déédéé masha allah kò sí wàhálà ẹlẹ́kẹ̀yìn bẹ́ẹ̀ ó ta àkókò lè bẹ òbódì yàrá ilẹ̀ ta'ala ìjẹ́ ẹrú sì fún ọlọ́run ká ní ti pàápàá ìjẹ́ ẹrú sì fún ọlọ́run ká ní ti pàápàá tí ẹrú ọlọ́run tó bá ti ṣe tahakíkul ubudiyya tó bá ti mú ìjẹ ẹrú sìn ìjẹ ẹrú fọlọ́ tó bá ti mú ṣẹ tí wàá ti mọ̀ pé kò sí nǹkan kan tó lè dáṣe kò sí tó lè dárò bí ìbá ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ba pẹ̀lú ọlọ́run ba ẹrú ni ọ́ ẹrú ni ìran dìran rẹ fọlọ́run ba tí wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ òye tó ṣe tahakíkù ẹ̀ tí wọ́n jẹ́ ti sin ọlọ́run ọ̀dọ́ ọlọ́run kan ló sí. Si ọlọ́run nìkan ló ń pè ọlọ́run nìkan ló gbára lé òun ló faratì bákan náà nínú gbogbo àlámọ̀rí ẹ àlámọ̀rí ọmọ ìgbésí ayé àtàlùkẹ́ ọmọ ọlọ́run kò faratì bẹ́ẹ̀ yẹn bá ti ṣe léyìí tó bá ti mú ilé iṣẹ́ ara tí ó máa jẹ́ kí àwọn àdó àwọn yìí kó lápá tá a bá dojú ẹ̀kọ́ ẹni ìṣòro àbí kan nìyẹn nínú ẹni ká ní ìgbàgbọ́ sí kádàrá ká wọ̀wọ̀ sí kádàrá ká lọ mọ̀ yí pé má àkàtọ́ àkà lámúyòkò tí àkà lè anàláha kọ́ dára anahula yusibu wàmà asọ́ọ̀bàkà lámúyòsíbùkà ìlà anahu kọ́ dára anọ́lá yòókù tí o kà kásì lọ ní ìgbàgbọ́ sí kádàrá kó jiná ohun tó wá tẹ̀ ká lọ mọ̀ pé agbára wa kọ́ ló yẹ ọlọ́run ló jẹ́ kọ́ ẹ tẹ o ohun tó sì miss ọlọ́jọ́ kí ni lọ́jọ́ kò miss ẹ̀ má sọ pé láwọ́lá ah kánimọ̀dẹ̀ tètè ṣe báyìí kánimọ̀dẹ̀ ṣe báyìí kánimọ̀dẹ̀ ṣe báyìí hmm. tó bá ti ṣe láwọ́lá ṣètọ́ ni kí ni àwọ̀dé tó bá ti ní ìgbàgbọ́ pé ntọ́lọ́n bá ti ní tiẹ̀ yóò jẹ́ tiẹ̀ kò ní sí wàhálà gbogbo tó bá ti miss ẹ̀ wà mọ̀ pọ́lọ́n kádàrà gbogbo jẹ́ tiẹ̀ ni ìyẹn náà ọ̀rẹ́ rẹ tó jẹ́ gọ́fúnà àwọn yẹn dẹ́bìtì àbójẹ́ sínétọ̀ àbójẹ́ rẹ̀ àbówà nípò òṣèlú tó wà pé yẹ kó yẹ kí ni kí ìwọ náà tara ẹ̀ jẹmùlá tó o bá wá rí mùlá jẹ wà á ti mọ̀ pé mùlá yẹn olóhùn kọ́ sọ́dọ̀ kí ni sọ́dọ̀ rẹ̀ ah lágbájá ọ̀rẹ́ mi ni speaker ọmọ mi dẹ̀ ń wáṣẹ́ ó yẹ at least speaker ibi tó bá nà sí ẹnì kan lè reject ẹ̀ ó wá lọ speaker títí títí speaker lọ́dún mẹ́jọ lọ́dún ogún ọdún níbẹ̀ kò ṣe kí ni kò dá sí i ò ní sọ dìjà ò ní mu lọ́ta tó bá nígbàgbọ́ sí kádàrù kádàrù sọ pé ohun tí wọ́n rò pé yóò tọwọ́ ìwà ọwọ́ ẹ̀kọ́ ló yẹ kí ni yóò ti wá tá a bá ti ní ìgbàgbọ́ sí kọ́dàrú yẹn tó bá dúró déédéé gbogbo àwọn àdúrà tá a bá ti ń ṣe ló ń tá a bá dojú kọ yóò máa ní ìlàpá lórí ẹ̀. bákan náà ká lọ ní ìgbàgbọ́ tó jiná sáwọn àdúrà yẹn gan-an fún rẹ̀ látara pé àṣẹ ìbejì sanaba Muhammad tó sọ mọ̀ pé tá a bá ti lè fi ẹsẹ̀ múlẹ̀ pé hadisi ó lálàáfíà pé ó dọ́dọ̀ ànábì oníṣe kí ni oníṣe ìbejì nípa kí ni nípa àtìlú tó o bá ti ṣe èméjì lórí ẹ̀ tó dúró pé ànábì sọ ànábì ló sọ yóò ṣe kí ni yóò sì rí bẹ́ẹ̀ tó bá dó lórí rẹ̀ yóò lápa nígbẹ̀yìn ṣe ló mọ̀ pé àdúrà yìí òun ta máa ń tẹra mọ́ ni o kẹ pé àdúrà yìí mo wá ṣe fọ́jọ́ méje mo ṣe lẹ́ẹ̀méje méje lẹ́yìn àṣùbà ẹ̀ẹ̀méje méje lẹ́yìn àyílà ẹ̀ẹ̀méje méje lẹ́yìn àlásàrè mo ṣe lẹ́ẹ̀méje lẹ́yìn magrib mo ṣe lẹ́ẹ̀méje lẹ́yìn ṣáì mo wá ṣe fọjọ́ méje mo ní mo ti dúró mo ti ṣàdúrà wọ́n dẹ̀ àwọn àwọn dẹ̀kútà náà ànábì sọ pé tá a bá ṣe yóò dẹ̀ rí bẹ́ẹ̀ àti jẹjẹ mo ti ṣe bọ̀ kò rí bẹ́ẹ̀ rárá o alimọ̀háfàzọ́tú àlẹ́hà èèyàn ń dunú mọ̀ èèyàn ń tẹra mọ̀ èèyàn ń tẹpẹlẹ mọ̀ ni kèsè pé n ta ṣe fọjọ́ kan ọjọ́ mi àbí gbà kan tá a gbé jùlẹ̀ èèyàn ò mọ̀ ṣe yóò mọ̀ ṣe bákan náà ìwọ náà ó dẹ̀ ti láṣẹ lẹ̀ kí là ṣẹlẹ̀ ni pé àwọn àsìkáàrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ ẹ́ lára àdìkáàrù sọ̀bá àdìkáàrù mọ̀sá zikiru dukulu bed alukuru imuna bed dukulu masir gbọ́ ó ti mọ̀ pé gbogbo nǹkan yẹn ó ti kí ni ó ti wà lára tọ́nà kọ́ bàbá wa ń ṣe lè a máa ṣe títí títí títí ìgbà tí ọlọ́run yóò fi mú ìdààmú àti ìṣòro kí ni yóò fi mú kúrò ká sì lọ pé àsìkò gbígbà àdúrà tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bá a dúró àti tètè máa ń tètè yára gbà fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a bá ti lọ mọ àwọn yẹn gbogbo ohun tá à ń sọ yóò ní lápá lórí wa yóò ní padà ra wa àbí Allah nínú àánú rẹ̀ ọlọ́dúndákọ́ lọ́n gbogbo ohun tí à ń ṣe nínú ìbádà ọlọ́mọṣà gbà fún wa lọ ọlọ́mọdàánù mọ́ wa lọ́wọ́ o adájọ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn pẹpẹ fúrúta àdáfi ń wá ìyọnu rẹ̀ ọlọ́run ọlọ́dúndákọ́ má ní dáadáa èyí tó bá dá ń bẹ̀ ọlọ́mọṣẹ́ àgbà ní ìbádà gbogbo tó bá kù díẹ̀ káàtó máa ṣàmójúkúrò fún ọlọ́run torí pé o dá wa láláṣìṣe ni ìwọ ọlọ́run ọba tó jẹ́ ọba tí ò ní àṣìṣe máṣá ọlá bí ọlọ́run ti jẹ́ pé ọba tó láṣìṣe máṣá àmójúkúrò àṣìṣe wa ọlọ́run máṣá àyọnu sí wa ọlọ́run àbẹ̀ ọlọ́run lórí nàìjíríà lọ́mọṣà sí wa ni gbogbo àlà abẹ nínú ìpayín keke hílà hílo ìdààmú ọlọ́dàkùn máṣá àdójọ́kúrò náà rọ̀ wa ọlọ́jọ́ kan ṣọlọ́run ọlọ́run alamunu wa sadama ọlọ́mọṣà bàbí sí nàìjíríà alamunu wa sadama ọlọ́mọṣà bàbí sí nàìjíríà ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ bá a ṣe nàìjíríà abẹ́lẹ́ gbogbo àwọn tó yàn lórí ìwọ ló fi wọ́n bẹ̀ ọlọ́dà kò má ṣe àkún wọn lọ́wọ́ o má ṣe àràn wọn lọ́wọ́ o darí ẹ̀mí wọn síbi tó jẹ́ àánú fún wọn lọ́n báwa yọ ìwọ̀ dájú báwa yọ kúrò lẹ́mí wọn lọ́n